بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أنا أدعوكم الله سبحانه وتعالى àtọ̀rọ̀ orí ọlọ́run ìkẹ́ ikere àláfíà rẹ̀ fún oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwọn sọ̀hábà Nábì àwọn tí wọ́n pọ̀wọ́ tẹ̀lé wọn lẹ́yìn àti gbogbo mùsùlùmí tí máa ń lànà wọn lójú àlùkìyàmá ọlọ́run bá sáà ìyọnú sí wọn lápapọ̀ ìjẹ́ ajẹ́ kan ní wọn iṣẹ́ tí ẹ̀dá ń ṣe fífún rí ẹ̀yọnú ọlọ́run ẹ̀yìn tí ẹ̀dá ń rìn fífún rí ẹ̀yọnú ọlọ́run ọ̀rọ̀ tí ń sọ fífún rí ẹ̀yọnú ọlọ́run ọlọ́run sẹ́ ẹ̀fẹ̀sẹ̀ wá ní àrísìkí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن